This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته ربنا ما كان يورثنا نبر مدان لا يقرأ وسجر ونطيب من عند مصرف لناك يعني تعطي سبتمبر لتتعون يكون مصور الله أنا جيني من أيام ما أقوم máa bọ́ ní arẹ́gbẹ́ta bí ìkúlájẹ́ ẹ̀rọ ní ìfẹ̀rẹ̀ tòmínà àbọ̀ ní ìdúró ní akásẹ̀rẹ̀ ìrìnàjò tí ó gbẹ̀kẹ́ àmì abin da ke yi wani da ke yi nínú náà ká ìlú wọn ní ilé ìtìmọ̀ wọn náà ń jẹ wọ́ọ̀ wọn náà kú ní ilé ìtìmọ̀ lọ́wọ́ kú lọ́wọ́ rẹ̀. الله الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين يقول سبحانه وتعالى قول بالله من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه ألم تر إلى الملأ من بني إسرائيل بعد الإسعاء قالوا لنبي لهم ابعث لنا ملكا لنا ملكا نقاتل في ألم تر إلى الذين خرجوا من ديارهم ألم تر إلى الملأ من بني إسرائيل أمر سبحانه وتعالى أن تقول الملأ جمع أو نقول جماع أنا كريم ana kawai kuma ana in mu rikon wata ala ala an kawai kama na gida da yanni sallallahu alaihi wasallam jama'a na tawni bani isra'il min ba'di musa aw bi man musa bimana ile non wana me aw bi man nan musa jami ìkọlù inú wọn ní jàmí ní ẹgbẹ́ ta yìnyẹ̀bí jìnnàmú yànnẹ́bì òmùdí ọ̀rọ̀ yìí jẹ̀nà rẹ̀ yànnẹ́bì ànẹ́bì láhùn ànẹ́bì ànẹ́bì mọ̀nà ẹ̀rọ ní kiri ẹ̀rọ ní kiri ẹ̀rọ ní kiri àbẹ̀rẹ̀ ẹ̀lẹ́n àbán ẹ̀yẹ̀nà ẹ̀yẹ̀nà jẹ̀ anyị rịọ ọrụ maịta ọrụ na ewu ya bụ ndị yọkụ rọ ìtọ́kù yẹn nìyí ìgbéyàwó rẹ àbánirẹ́ náà yẹn ìmáàmù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìmáàmù. محمد أبو أنا الإسرائيليات والموضوعات في كتب التفسير الإسرائيليات والموضوعات في كتب التفسير أرشوك على وبدأ الإسرائيليات عن الإسرائيليات هناك أجل القرآن في لأن الإسرائيليات هناك ọjọ́ kùránì ní ibi níta dánjọ ilé ẹ̀kọ́ mẹ́ta ọjọ́ kùránì ẹ̀yìn ojú kùránì ní ọ̀nà ìgbàgbọ́ ẹ̀kọ́ láti lọ́dìbò àlèkìtà wàlá ìtọ́bìkú gbogbo ayé rẹ̀ ló kọ́ wàlá ìtọ́bìkú àmàlà bìlẹ̀ yìí ń bìlà wí. Dàpẹ́ àdáwọ̀ àmàlà bìlẹ̀ yìí ń bìlà wí nínú nàbí yìí náà onímọ̀ yẹn ní kàáyà níbi ẹ̀ní múlí ọwọ́ níbi náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kàáyà níbi náà kà ní ibà àkàrà náà málìkà ìyí ìyí málìkà ìyí málìkà ìyí náà ọ̀dọ́ òjì ilé ni komanda yi komanda kiri ni komanda no goya goya ana ko anya yi no qatil bi sabilillah ya na ko ko wa ko no ko no ono do ja yi ya na ko ko do mo ni ala ala ani bi na bi ala ta ma ya ni ni ni dali mo ni le la na hal ataytum aw ayara aw ayara in kuntum alaykum kitab ẹ̀yà ìjà rẹ̀ nà tẹ̀lé nà áta ẹ̀yìn ara ọ̀hún ìjà rí mi tẹ̀lé ilé kúkú àrùn ń sọ ọ̀pọ̀ mi ni. Ayọ́ àtúntò jùlọ. Àwọn òwe rà sáńtà wọ́ọ̀sì mi ni. قالوا ذلك وما لنا ألا نقاتل في سبيل الله خير هيدي هو أقرب كل وقد أخرجنا من ديارنا أو رمناك أن يرني أن يرني أرى بيه لإجداد أرى بيه وأبنائنا ذلك كله إليه يملك لمن فلما كتب عليهم القتال جميلة يرفضون لقد أوجب لهم جميلة تولوا أبهنا ورمتهم إلا قليلا منهم اجتئين بجنة والله عليم بالظالمين الظالمين كما يعقلنا أنا مليان منهم مشركين ظالمون مشركين so ọ̀nà mi ní mo mọ̀ ọ́rọ̀ àbọ̀nà ọ̀rọ̀ àtàkà ẹ̀rọ àjẹ ojú ìlú. فلما كتب عليهم القتال تولوا إلا قليلا èyí ló yẹ mí. Bùkọ́sí èrè àbọ̀lọ́rọ̀ náà wúrà ní ọmọdé àpé ọmọ Nàìjíríà ní lórí sọ́là ẹ̀yìn lọ́nà ọmọ ẹ̀sìn jihadi rẹ̀ gbogbo ẹ̀sìn jihadi rẹ̀ ọ̀pọ̀ ọ̀la àwọn jìjà máa. Ẹ̀náwó ẹ̀náwó ẹ̀náwó ẹ̀dẹ́gbẹ̀ wọ́n èyí sí ni. Ìyá ni wọ́n Afáàtìkà ẹ̀yìn ìjàmbá dẹ̀ kó rẹ̀ ni. mà ní àtọ̀ náà rẹ̀ kábà ọ̀rẹ́ wà á sì ní ìgbà tó ti di ọ̀rọ̀ ilé ìwé tó ti di ọ̀rọ̀ ẹ̀yìn ìjà ya bèèrè ẹ̀yìn abẹ́ni ní ẹ̀yà ta. ẹ̀yìn ìjàmbá àtọ́ọ̀t ẹ̀rọ lè fa ilé ẹ̀ náà wà ó lẹ́sẹ̀ mi lé ilé ìjà bẹ́ẹ̀ káàkiri ẹ̀ náà kẹ́lẹ̀. Mọ́sílẹ̀ tó kẹ́lẹ̀ ilé kẹ́lẹ̀ ìwé nípa náà ọdún mẹ́ta. Wọ́n rí fún ọmọ ọ̀rọ̀ ni. ìṣẹ̀lẹ̀ ìjìyà tó wà tó kẹ́lẹ̀ àwọn àdáyé ìjàmbá. lọ́rọ̀ ẹ̀rẹ́ ló ń sọ àbíkẹ́rẹ́ ìdíje àjọ ọ̀dà ìṣẹ́mẹ́ ẹni náà máa ń lọ́sí ìjọ àjọ ẹni náà máa ń mẹ́jọ ọ̀rẹ́ ẹ̀fẹ́ ìṣàwọ̀ ìyẹn náà ìwọ̀n ìṣàwọ̀ yìí bá gbèrú Ọmọ ọ̀rẹ́ ìjọba wà sí ẹ̀mí ìgbìyànjú. àánì lọ́jọ́ ẹ̀ẹ́dì lọ́jọ́ orí àjẹjọ́ ẹ̀ẹ́dì lọ́jọ́ orí màjọ ẹ̀ẹ́ àmìlẹ́jọ́ wọn kámpọ́n lè kò dé rẹ̀ dáadáa ìrẹsẹ̀ wọn kámpọ́n lè kò dé you see you love your enemy kid so well well for weather you love you don't you don't need to be under and die. Máa ń ta garandai.